lórí ikú timothy adégòkè adájọ́ ní kí wọ́n lọ yẹgi fàdédọ̀yìn títí tẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀ onídàájọ́ adépèlé òjò ti pàṣẹ pé kí wọ́n lọ yẹgi fún dókítà rahman adédọ̀yìn títí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀ ó ní ó jẹ̀bi ẹ̀sùn méjìdínlógún lára rẹ̀ ni ìgbìmọ̀pọ̀ láti hùwà búburú pípa adégòkè híhùwà búburú sí òkú ọmọkùnrin náà gbígbé mọ́tò hilux tí wọ́n fi gbé òkú adégòkè sọnù sá lọ sí àbújá ìgbìmọ̀pọ̀ láti búra ìgbìmọ̀pọ̀ láti jí fóònù ẹ̀rọ alágbélétan àti pọ́ọ̀sì adégòkè ìgbìmọ̀pọ̀ láti gbé ìgbésẹ̀ tí yóò fi dàbí ẹni pé adégòkè kò sùn sínú òtẹ́ẹ̀lì wọn àti ìgbìmọ̀pọ̀ láti ṣe àwọn ọlọ́pàá lọ́nà lẹ́nu ìwádìí wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ni wọ́n tún dájọ́ ikú fún méjì nínú àwọn ọmọọṣẹ́ rẹ̀ adéníyì adérọ̀gbà àti oyètúndé kazeem ilé-ẹjọ́ tó pàṣẹ pé kí wọ́n kéde pé wọ́n ń wá ọmọ rẹ̀ adédọ́yìn ìyẹn rohim adédọ́yìn tó sá lọ wọ́n ní kí àwọn ọlọ́pàá àgbáyé tí wọ́n ń pè ní interpol wá a jáde níbikíbi tó sá pamọ́ sí wọ́n ní bó bá wà níhò ẹ̀ka kí wọ́n wá a jáde láti fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ yàtọ̀ séyìí adájọ́ tún pàṣẹ pé kí adédọ́yìn máa san owó iléèwé àwọn ọmọ timothy títí wọn yóò fi jáde ní yunifásitì ó fi kún un pé kí mọ́tò tí wọ́n fi lọ sọ òkú adégòkè nù àti òtẹ́ẹ̀lì rẹ̀ di ti ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun mẹ́ta nínú àwọn ọmọọṣẹ́ rẹ̀ ni wọ́n gba ìtúsílẹ̀ tí adájọ́ ní wọn kò mọ ohunkóhun nípa ẹ̀sùn náà àwọn mẹ́ta ọ̀hún ni magdalene chefuna adébáyọ̀ kúnlé àti olúwọlé lawrence wọ́n sún ìdájọ́ ẹnì kẹrin sí ọjọ́bọ̀ wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ìyẹn olùgbàlejò receptionist hòtẹ́ẹ̀lì ọ̀hún ọkàn gbogbo àwọn olùjẹ́jọ́ àti olùpẹ̀jọ́ kò balẹ̀ fẹ̀tòfẹ̀tò ni gbogbo wọn ń wo onídàájọ́ adépèlé òjò bó ṣe ń ṣe àròpọ̀ àti ìyọkúrò nínú ẹjọ́ tí mọ̀lẹ́bí ọkùnrin kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ léèwé fásitì ọbáfẹ́mi awólọ́wọ̀ tí ẹ̀ka rẹ̀ wà nílùú mòró nípínlẹ̀ ọ̀ṣun pè lórí ikú oró tí wọ́n fi pa ọmọ wọn nínú òtẹ́ẹ̀lì hilton tó wà nílùú iléfẹ̀ níbi tí ọmọkùnrin náà dé sí ọ̀rọ̀ yìí kò sì yọ àwọn agbẹjọ́rò wọn náà sílẹ̀ ọkàn àwọn náà kò balẹ̀ wọ́n fẹ́ mọbi tígi ẹjọ́ náà yóò wò sí ṣùgbọ́n ní báyìí onídàájọ́ adépèlé òjò ti ní kí wọ́n lọ yẹgi fún adédọ̀yìn ni gẹ́gẹ́ bí ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́